الشيطان الرجيم الأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفيا إن الله لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوا رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا قلت سحابا ثقالا سكناه لبلد ميت فأنت السماوات كذلك نخرج الموتى لعلكم تذكرون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أتلو ما إليك من الكتاب إن شاء الله تقربا إلى الله تعالى بتلاوته تلاوته وتكشفا لألفاظه الله وتحفظا لمعانيه إنه من أفضل الأعمال يتفحم ما قلة القراءة يفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها نهي ألف منها وعد وألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وإمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء وستة وستون ناسخ ومنسوخ أعوذ بالله من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن الحكيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا آمين. وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم إن ربكم الله الذي خلق السماوات أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حفيفا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ربكم تضرعا وخفيا إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرسل الرياح بشرا بين يدي الرحمة حتى إذا قلت سحابا لعلكم تذكرون كذلك نخرج الموتى لعلكم تذكرون الحمد لله رب العالمين الذكر فإن الوعظ قد جاءكم زجرا فذكر فإن الوعظ قد جاءكم زجرا النجوى فذكر فإن الوعد قد جاء بالزجرى فذكر فإن الوعد قد جاءكم زجرا فذكر فإن الوعد قد جاءكم زجرا بدانا بما قد قال بدانا بما قد قال إن nacionales sọ nú ọrụ ẹ wípé bá a bá ń ṣe wáàsí yọ wúlò. bàbá orúkọ rẹ náà la fi bẹ̀rẹ̀ jókòó wá. bàbá kí n bá iná lè wá bọ̀kọ́ díjà bàbá máa ṣe wáàsí nítorí pé nàlẹ́wọ́ àfàkọ́nijá àkúnzájìrà ìsítítà bá ń gbọ́ báyìí náà ni ó máa kí kálukú wá ń lọ. bàbá kiri báyìí nàlẹ́wọ́ àfàkọ́nijá àkúnzájìrà bàbá kiri báyìí nàlẹ́wọ́ àfàkọ́nijá àkúnzájìrà. ọpẹ́ ni fún ọlọ́run ọba wa. Alhamdulilayi. ọba tó jẹ́ pé òun ló ní ìbẹ̀rẹ̀. lílọ bíbọ̀ àlámàrí ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wá ọwọ́ ẹ̀ lọ́wà òun náà ní yọ̀ọ̀dà àjókòó yìí fún wa òun fún wa jó òun fún wa wí òun fún wa gbọ́ lílo rẹ̀ lábẹ́ lọ́hùn fún gbogbo ẹnìkọ̀ọ̀kan wá àtẹni tí ń wí àtẹni tí ń gbọ́ ọlọ́njọ́rọ̀ àlọ́run. wáyà báwọn ní ìbímọ ìdọ̀tí wà kọ́ọ̀lì. gbogbo táwọn wí ọlọ́run àbẹ̀ọ́. wáyà bá kulla mustami wa rawi. ọlọ́run àbẹ̀ ọ́ wá sí wa táwọn. wákàtí bàwù wà náà sí wa ó bí sàmù yìí wà yá bá kulla mustami wa jẹ́ ó ṣe gbogbo ẹni tí máa ń wí náà táwa náà jẹ́ kéńkéń kan bẹ̀. ọ̀gá dìbà ó. ọlọ́run yóò ṣe wá láǹfààní. wọn náà sì wà ó bí sàmú ìwà yàmbá kò lámú sàmí ìwà rọ. àwa àlékún ìkẹ́ àtọ̀là ọlọ́run fún aṣáájú ẹ̀dá. sallallahu alaihi wasallam. Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ máa bá aṣáájú ẹ̀dá. sallallahu alaihi wasallam. ànábì tí ọlọ́run fi ṣe ìkẹ́ fún wa òun lọ́lọ́run fi ṣàánú wa làkọ́díjà akúmúrọ́sùlù mi ní àǹfọ̀síkùn. làkọ́díjà akúmúrọ́sùlù mi ní àǹfọ̀síkùn àzìzùn ní alẹ́ ìmọ̀ ànítún aṣáájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam. ẹ̀yin àṣàlátù wa akí gbogbo àwọn aláṣẹ́kù tí wọ́n ṣe ń jẹ nínú tí wọ́n ṣe é lẹ̀. òun náà ni à ń jẹ jẹ táwa náà jẹ tán yìí ọlọ́run bá jáwa náà jẹ tán. àmín. èyí tí wọ́n ṣe kù tí wọ́n jẹ kù tí wọ́n ṣe é lẹ̀ níṣẹ́ òun là dé bá. tilka àbáwò mọ̀tàdúrà. pa dáadáa tí ń filẹ̀ mọ́jọ́ bàjẹ́ o. àmín ọlọ́run arawọ́ sí ọ bá máa ń bì ọ ní gbogbo ìgbà náà ni wípé kó o lé wa kún nímà èyí tá a ti mọ̀ mọ́jà á gbàgbé. àmín èyí tá a ti mà ọlọ́run fi mà wá. àmín ọlọ́run mọ́sálá ìṣe bẹ́ẹ̀ fún. àmín. ibi àti sinmi lánàá. inna rabbakumullah. ọlọ́run ní dájúdájú èmi náà lọ́ba yín. alladhi khalaqa samawati wal arida. rọ́pù òun lẹni tó ní khaliku dídá òun là ń pè ní rọ́pù wàmúlíkù ẹni tó lọ́lá lórí ẹni òun ní jẹ́ rọ́pù wàtàdìbírù lìwùmù ẹni tí ń ṣe ọ̀rọ̀ ẹ̀dá bó ṣe fẹ́ òun ní jẹ́rọ́bù ọlọ́run náà ní iná rọ́bà kúmọ̀lọ́wọ́ ládì ìkàlákọ̀ sáà. sàmà wà wà láàrin tán. ọlọ́run ní dájúdájú ọlọ́run ọba yín èyí tó dá yín náà lọ́ba tó jẹ́ pé òun sánmà. alẹ́ ní kọ̀lákọ̀ sàmà wà ti wà láàrin tán sámà méjèèje ọlọ́run lòun lòun dá wọn fi síta tí a yà ọlọ́run la dá àtìlẹ̀ méjèèje àdá fi síta tí a yà ọjọ́ mẹ́fà péré la fi dá aṣọ lánàá pọ́lọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ rífukù kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàtàsábùt àti kéèyàn máa gbé gbogbo ohun tí bá ń ṣe kalẹ̀ dáadáa bọ́lọ́run bá fẹ́ gbogbo tí ń bẹ láyé ọ máa jẹ́ bẹ́ẹ̀ ní àlàfo ìṣẹ́jú kan yóò sì máa wà bẹ́ẹ̀. ṣùgbọ́n lọ́wọ́ ní fíìsì tàti àyà rẹ̀. fíìsì tàti àyà. ọjọ́ mẹ́fà la fi ṣe. tún mẹ́sàwá àlàlà àrùsì. ọlọ́run ní lẹ́yìn ẹ̀ làwọn ọlọ́run sáwà àlàlà àrùsì. òun làwọn ọlọ́run lọ ìsàwá àlàlà àrùsì. àdó. lórí àlẹ́ àràsì àwọ̀ ọlọ́run sálẹ̀ àràsì yìí àwọn bàbá wa ìtì ọlá ni wọ́n máa ń pè ìtẹ́tọ́ wà lẹ́yìn sánmà keje ajẹ́ wípé òun ni àjà tá a fi bu sánmà tilẹ̀. a lè sọ nínú ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù pé tí wọ́n bá ní kí lọ lọ́hùn kọ́dá àlẹ́ ara sí ni nínú ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n àrọ́rọ̀ míì tó sọ wípé gègé ni pé lọ lọ́hùn kọ́dá nítorí àdífi iná àwàlà iná àwàlà máa kàlákàlá alqalam àkọ́kọ́ ntọ́lọ́hùn kọ́kọ́ dá òun ní gègé. Tuma kọ́ làlàwó tó bẹ̀ máa kọ́ ọlọ́run pàṣẹ máa kọ́ fún kálámù fajara fitilika sa'a bima wa ka inu ila yawmil qiyamah àṣẹ máa kọhùn náà ló gbé gbogbo ohun tí ń bẹ tí ó máa bẹ tọ́lọ́hún èèláyé bolẹ̀ ló gbé ti kọ. ọ. ọ̀ràn yìí àdéfì yẹn ń sọ wípé kálàmù làkọ́kọ́ ṣùgbọ́n nù àgbàwámì náà ti ṣe lè dé eléyìí òun ní kàtàbà láwùn màkàndírò làkàláyì gbogbo ohun tí gbogbo ohun tọ́lọ́hún dọ́ọ́dà ọlọ́hun ti kọ́ kọ́bùlà ànyà lóka sàmáwá ti wà láàrùtù kọ́lọ́hún ó tó dá sánmà àtilẹ̀ bí kọ́mísínà alùpàṣánà. àádọ́ta ọdún tọ́lọ́wọ́n ọ̀dà kankan ni ló ti kọ gbogbo tí wọ́n dà kọ́ọ̀là nínú ọ̀rọ̀ ànábì tó wá sọ ó ní wà arṣùwù alàlẹ́ ó túmọ̀ sí pé kó tó dá kálámù aláràsí ọlọ́run ti wà lókè omi ó fẹ́ kó ti dá alẹ́ àràsí ṣáájú kálámù nínú àdìsí yẹn. àwọn àdìsí míì tó tún to táwọn àfẹ́sìn fi gbà wípé ká pé àlẹ́ àràsí lọ́lọ́run dá ṣáájú kálàmù orin lẹ̀ ju ká pé kálàmù ṣáájú lọ. torí náà àwọn àdìsí míì tó gbé ilẹ̀ àdìsí tí aṣáájú wa Umran ibn Hussein tó gbà wá ọláwọn ará alẹ́ Yemen wọ́n sọ fún aṣíwájú ẹ̀dá. sallallahu alayhi wa sallam péré ànábì jìnnà kàlínà tàfàkà àdínà wíwá tá wá bọ̀ láti yánmà nìyí. nínú àdín. a kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí ni. wàlínàs alaka àná awàlẹ̀ hàdàlẹ̀ àmọ̀. a sì wá bí ọ léèrè pé kí kọ́kọ́ tọ́lọ́ kọ́ dá nínú gbogbo dá. ẹ rí fakọ́ọ̀lù Anabiwa nsọ fún wọn pé kánà lọ́wọ́ ọlọ́run ti ń bẹ láàyè ẹ̀ wàlámùyà kún ṣe ń kọ́bla kò sí nǹkan kan tó ṣáájú bíbí ọlọ́run ṣùgbọ́n wà kánà àríṣùwù alàlìmá àlẹ́ àràsí ọlọ́run orí omi lọ́wà wàkátàbà fi dìkìrì kúlà ṣe ń. ó ti kọ́ sí láwùlì mahfuz ẹ̀ gbogbo ohun tí ó dá pátá wa khalaqa samawati wal ard lẹ́yìn ẹ̀ ló dá sánmà àtìlẹ̀ wa khalaqa nínú rìwáyà mi nínú àgbàwá mi ó ní thumma khalaqa samawati wal ard lẹ́yìn ẹ̀ ó fẹ́ gbé ní dàlẹ́ ara sí ọ̀ṣájú ohunkóhun àlẹ́ ara sí yìí. tọlọwụ júwe fún anú àyàtà kàyí ọwọ́ anú kan mẹ́rin tọ́jẹ́ pọ́lọ́hún fún rẹ̀ lọ́fọwọ́ rẹ dá nǹkan mẹ́rin tọ́jẹ́ pọ́lọ́hún fúnra rẹ̀ òun lọ́fọwọ́ ẹ̀ dá àkọ́kọ́ ẹ̀ làlẹ́ ara sí ọwọ́ ara dá àti àti gègé ọwọ́ ọwọ́ ara rẹ̀ ló fi dá wa Adam àti bàbá wa anabi Adam lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin o kọ́ọ́lá lisahiri la halki kún fàyàkó àwọn fàkánà lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin tá a kà yẹn tọ́fọwọ́ ara ẹ̀ dá gbogbo ohun tó tún dá àṣẹ ni. Allah, Allah. àṣẹ fi ń wọn ẹ ma jẹ́ bẹ́ẹ̀ ẹ ma wà wọ́n si wà ṣùgbọ́n ká kan àfọwọ́dá nǹkan nǹkan mẹ́rin ni mẹ́rẹ̀ẹ̀rin ni àlárasí kálámù jánàtù ádámù ati bàbá wa ádámù mẹ́rẹ̀ẹ̀rin tó fi ọwọ́ ara ẹ̀ danu. àlárasí yi ọgbọ̀ngbọ́n. níta fi bó gbó sánmà ó tóbi bí nǹkan bá sì tóbi tobi jókòó jẹ́ yóò nka lójú tóbi lọ ṣùgbọ́n tí nǹkan bá tóbi torí rẹ̀ ọlọ́run ó tún wá fi rẹ̀ hàn pọ̀ jẹ́ nǹkan kan gbogbo tó bá tóbi tí ń pe rẹ̀ ní nǹkan ojú ẹ̀ náà lọ́wọ́ ó fi hàn pé tó ju ọlọ́mbẹ. ọ̀dà ọ̀dà fi máa ń sọ àwọn àtà tí ń dùwẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣe rẹ̀rẹ̀ lẹ̀. àlẹ́ àràsí yìí tóbi ọlọ́run fi tóbi ẹ̀ròyìn ọlọ́run lẹ́mi ni Rabbul Arshil Azim ayata ayata kétalẹ̀ kan náà ni lakọ́nijà àkúnná kò ti wí. ọlọ́run lẹ́mi lọ́ba tó dá àlẹ́ àràsí tó tóbi tá a bá ké ní ké tí a fi kẹ́sùrọ̀ sí ni o rọ́bùlà àrṣìlẹ̀ àbímì àjẹpàlẹ̀ àràsí lónìí títóbi mu abasi ni rọ́bùlà àrṣìlẹ̀ àbímù àjẹpọ̀lọ́ lónìí títóbi ń bẹ̀ ṣùgbọ́n èyí tí gbogbo àwọn kùráwù kéèpọ̀ ni kí wọ́n fún kẹsìrọ̀ wọn ò ní rọ́bùlà àrṣìlẹ̀ àbímù ọba tó dá àlẹ́ àràsí tó tóbi. anabi gan ròyìn àlẹ́ ara sí i ó ní mọ́sàmá wá tu sámù sánmà méjèèje wàlẹ̀ àrùdúnà sámù àti ilẹ̀ méjèèje ń dàlí kúrúsì tẹ́ ẹ bá fi wọ́n wọn àga ọlá ọlọ́run ilá kàhálàkọ̀ tí mọ̀lẹ́kọ́ tí ń bẹ falat ọ̀dà gẹ́gẹ́ bí òǹkà kan tá a sọ sórí. So, ilẹ̀ tó tẹ́ pẹrẹsẹ sẹ̀pá máa wá àwàtì. bí sánmà àtìlẹ̀ ṣe rí lóbi àga àlẹ́ lága lẹ́gbẹ̀ẹ́ àlẹ́ ara sínú. anabi wa ni fa inna fọdùlà la arish ipò àlẹ́ ara sí tiẹ̀ wàá rèé lórí àga ọlá alẹ́ àlẹ́ kúrúsì kàfọ́dìlì fàlàtì àlàtìlì kàlàkà. irú ọlá tí ilẹ̀ bó ṣe pọ̀ tó yẹ tá a sọ òkà kan sínú ẹ̀ tá a wá tiwọn bẹ́ẹ̀ lọ látàlẹ̀ ara sí ní lórí àga ọlá. ilé o tóbi dé. sọ́mà keje lọ́hùn lọ́wọ́ àbí kúbà ni ó bo ó bo gbogbo sọ́mà ni ebi lọ́lọ́run fi ọlọ́run gbẹ tó àforíjì àwọn màláìka gbọ́ ọlọ́run kọ́kọ́ fi hàn kóhùn bínú sí a alọ́lọ́run ọ dáríjì à alọ́run ní ọ pò yàlẹ́ ara sí wọ́n fi ń wá ọlọ́run. labbaika Allahumma labbaika máa dé ní ilé yìí nẹ́sítà gbòkè wò kà nà tó ń ń ọlọ́run a máa náà là o. máa ní ilé fi ń wárò jàre tóbi lé ọmọ lọ.

èmi náà mọ̀ pé dá ẹ̀pọ̀ yìí ló lé ṣùgbọ́n gbà mo ti dáríjì yín ẹ̀ mọ̀ pé òye lè mọ̀ ẹ̀ wá lọ kọ́lé kan sí sánmà keje Baitul Ma'mur ẹ̀ lọ kọ́ yóò ní ẹ̀ máa pò yìí ọ̀hún ṣe déédé oní àfi wọn kàábà Baitul Ma'mur ní ìwọ̀n táwọn màlẹ́kà ń pa ń padà délẹ̀ bẹ́tùlì màmúrì táwọn ń pòòyì lókè ọ̀run ìsàlẹ̀ ń bì kí lá máa pòòyì ọlọ́ọ̀ni ẹ lọ fi lé ilé tayé náà tẹ́ ti máa pòòyì tẹ́ ti máa sèmí lélẹ̀ kó ṣe déédéé yìí tẹ́ ń sinmi sábẹ́ ló sámà kejì. ibi àlàárà sí tó tóbi dé. sùn mẹ́tà wà á lálàá lẹ́yìn ẹ̀ lèmi ọlọ́run àlẹ́àràsí kan ó wà lórí ẹ̀ àlẹ́àràsí yìí àwọn màlẹ́kà kan ní ẹrù bó ti tóbi tó. ọ̀tọ̀rọ̀ lọ́n sọ ọ́nù sùràtù gáfírì aya keje ọlọ́ọ̀ni wa aladina yamiluna la arsha. aladina yamiluna la arsha mana awulahu ọlọ́run láwọn mọ̀lẹ́kà tí ń ru àlẹ́ ara sí wà mẹ́ni àwòlàwọ̀ àtàwọn tí ń bò yẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ yusabihuna bi hamdi rabbi. yusabihuna bi hamdi rabbi. kí ló fẹ́ yìí nkílẹ̀ yìí nkílẹ̀ ń pọ̀ yìí. ilé tí o tó yàrá tẹlomiin ní hamdi rabbi. kò tó bá sábẹ̀ rúùmù ẹlòmíì kàbá àtàyè. bẹ́ẹ̀ni. àbíbò ni alhaji kò tó bá sábẹ̀ rúùmù ẹlòmíì tẹlomiin. tẹ̀ ń pọ̀ yìí tẹ wá ń tẹ̀ ń Àlàbí Nàyà Mìlú Nàlá Aisha wà máa ní Haúláwú. A jẹ́ àrùn àlẹ́ ara sí mi lérí àtàwọn tí wọ́n ń pò yí ẹ̀. Wọ́n sábí hù nàbí hámúdì wà bí i. Ọkọ̀ ọlọ́run ní ṣàfọ̀mọ́ fún. Wàyú mi nù nàbí i. Wọ́n ò sì jẹ́gbẹ́ rùgbọ́n rí orí ìgbàgbọ́ mi náà dúró sí. Wàyá sàgbé hù nàlí làbí nà á mà nù. Ọlọ́run ní sẹ́mi ìta wá fún wa ni pé wọ́n máa wá foríjì fáwọn tí wọ́n bá gbàgbọ́ lórí. Ọ̀bẹ náà wàsíta kúlẹ̀ ṣe ìwà mẹ́ta. gbogbo nǹkan lọ fàánù àti kẹ́ ẹ ó fi bò dẹ́rù. wà á ilé mọ́. ìmọ̀ rẹ ọ̀rọ̀ kìíní ká kúkú ká àdúrà táwọn ọmọdé kan wá sí. wàtábà ń sẹ̀bi ìlàjà ọlọ́run bá ní dárí ju gbogbo bá sì ọ́ wọ́n tún ọmọ tí wọ́n sì mójú ọ̀nà rẹ̀ pa kó o tún padà alábàlẹ̀ jahim. ìyà jahimu yìí má jẹ́ wọn jẹ́ wọ lọ́hùn amaleka wọn fẹ́ràn wa. òkúta náà fẹ́ràn ara wa o. àwọn mẹ́ àwọn mẹ́jọ àwọn ni wọ́n rù. o àdéhùn káwá mi. an uhaditha an malakin min hamalati al-arsh pé kí n tiẹ̀ ròyìn fáyé ẹyọ kánú àmàlẹ́kà tó ru àlẹ́ ara sí pé kí n ròyìn ẹ̀ rìjìláwù fìlẹ̀ arsh sàgbọ́ sàmàkeje ni ẹsẹ̀ màlẹ́kà kan tó ru àlẹ́ ara sí ìsàlẹ̀sàlẹ̀ ẹlẹ̀ keje lọ́wà ìlọgbẹ́sẹ̀ lé ó gbọ́dọ̀ wá kọjá. Hmm ìsàlẹ̀sàlẹ̀ lẹ̀ asubula ìlànà bí pé wàhálà kọ́rí nìyí àlà arash owó orí ẹ̀ ló bí wú àlẹ́ arasí wà bẹ́ẹ̀ nà sàmàtì òdìnnẹ́yì wà á ti kì í lálàfo sàmà ibi táwọn tí a máa ń lu àyàwó a máa ń lu fọmọbìnrin tí máa kíyarí ìbọn ní lárúbáwá máa ń pè ní sàmàtì òdìnnẹ́yì ẹran tọrọ yìí tọwọ àmì etí wà á ti kì í síbi èjìká tá a bá rí kàfàkánù tọ́yì ẹyẹ tó lè sáré tẹ́lẹ̀ ẹ̀ lágbára yóò rìn àlàfo etí sí èjìká sàbùmí àti àm. seven hundred years ní ìrìn e, etí ẹ̀yìn síbi èjìká. Si tí bá ń fò ó ẹ̀yìn gbàtí ẹ̀ ń lé èèyàn wá sánmà keje lọ́hùn tẹ́sẹ̀ rẹ̀ sí wa kọ́yẹ́ kákẹ́ mọ́ tẹ́sẹ̀ rẹ̀ wà nísàlẹ̀ keje ṣé ẹ mọ̀ pé etí ẹ̀ gan ṣe jìká. ọkàn ìgbàlódé ti akọjá. lọ́kùnrin. hundred yasi, ni o fi máa fò ó tó bá lè sáré sí ni o. Ah. ọ ní màlẹ́kà yẹn ní tí máa ń wí gbogbo tí wọ́n ru àlẹ́ ara si tí a ma ń wí ní subhanaka àìfọ̀ ń ta. subhanaka àìfọ̀ subhanaka ẹtukunta mẹ́ni fún ọ bí ọba wà ọlọ́run o nínú kéwú táwọn àfáwà tí wọ́n fi kọ́ àní pé mẹ́rin ló sì wù báyìí mẹ́rin ló wù ú wọ́n tó bá dijọ́ àlìkìyàmà wọ́n fi mẹ́rin kún òun lọ́lọ́run sọ́nu sùràtù àákọ́ wọ̀yá mílù àrùsà rọ̀bìkà wọ̀yá mílù àrùsà rọ̀bìkà ya fawqahum yawma idin thamaniya. àwọn náà wò níjó lọ nínú yàyà mi hmm. wa yahmilu arsha rabbika fawqahum yawma idin thamaniya. níjọ́ mẹ́rin tó bá dijọ́ àlìkìyàmà thamaniya wọn ó di mẹ́jọ mẹ́rin ní ìrù nísìn. lọ́lọ́ bẹ́ẹ̀. àfa wa. osisi sí tó wo kọ ẹ̀ kiri lọ́kọ̀ àwọn mọ̀lẹ́kà lẹ́rù àlẹ́ ara sí kílẹ̀ sọ lóògùn nírú kú babu a bùkátà sí ọlọ́run sọ fún wa ẹnu tó gbìnà nípa ọ̀yá mílò àríṣà rọ̀bì kàfọ́ kà ó. yàwó ẹni sàmáyà gbọ́ ni mẹ́jọ ni mọ̀wùlẹ̀ ẹlòmíì kú lérí pé ń wó kọ àwọn ká. ń wó kọ ya musa kí. lórí tó kú sínú. bẹ́ẹ̀ mọ̀ tẹ́. ọwọ́ kirikiri ìmọ̀tí ẹ̀ṣẹ̀ sóun lọ́ọ̀mà òun lo kan o e, fi gbalada mẹ́wàá àtúmọ̀ e, mi tí o sì ṣèdánwò fún yàn àdìdàtọ̀ bá máa kéwù sọ mú kọ àwọn àṣẹ áfíríkà mi èyí ò wá kéwù táyé ń fi tara wọn jẹ dábàá àmà rọ́bà ní ọmọ fúlànù tí ọmọ tọ́dù fúlànù wí tí fi wá sí áfíríkà áfíríkà kí ló fi yún ṣe. ìsánú kàyà abúdá wa ṣì dì láwùjá tá lè má wà má kó ṣì dá mi má já ilẹ̀ ìbádàtì. ọlọ́wọ́ káwọn afọ wa. àmín o. wọ́n làwọn Kala bila. Kala babila. Kala babila. Arwa bila. Arwa bila. Arwa babila. Arwa babila. Ọlọ́kọ̀ àwọn wọ́n sọ fún pé wọ́n ló kọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Ọlọ́ lu àwọn àbá. <laughs> Àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí a ní à ń rù mí sínú. Lọ́wọ́ báyìí wọ́n alámọ̀ ẹni tí wọ́n fi kún ni sáàdà bíìlà sáàdà bábíìlà sàdádà bíìlà Bila. bábíìlà ọgbọ̀n ẹ̀ma jẹ́ mẹ́jọ. kò sí tó wàá fi ṣe àyíkú fọkọọmọ ọ̀nà ọmọ fọkọọmọ lẹ́ẹ̀ka bẹ́ẹ̀ lọ́hùn ó sì ló kún ọ̀hán yóò rí kiri ọlọ́run wọlé Sada Bila. Sada. irọ́ náà tún ní jẹnu. Ah. kálá bíìlà أروابيلا أروابابيلا سندبيلا سندبيلا سندبابيلا sọdọdọbìlà sọdọdọbàbìlà. ọlọ́run ní kún mọ̀sítàwá àlàlà àríṣì. kún mọ̀sítàwá àlàlà àríṣì. ọlọ́run lẹ́mi ọlọ́run mọ wá gbà orí àlẹ́ ara sí kan ìsìn wá ń yàlẹ́ kò bí ni. mọ wá di kiri pé bó ló ṣe wà ń bẹ́ẹ̀. ó jókòó ni àbọ̀nàró sámọ̀ pé kò síyàn lọ́dọ̀ àwọn àfa lórí wípé àlẹ́ àràsí lọ́lọ́run wà bẹ́ẹ̀ yẹn jiyàn ojú kẹfìrí torí gbogbo ayé àlòkúnlẹ̀ tó sọ pé mọ̀mọ́sítà wà alálàáṣì ṣùgbọ́n bí tí wọ́n ń tí wọ́n sọ̀rọ̀ ni pé bó ṣe wá wà mbẹ́ èyí ò má dára rẹ láàmú ìsìtàwá báwọn mí nu àwọn àfáà tiẹ̀ tún ní pé ìsìtàwó wé nítumọ̀ Esther wá ó lómi mo ní ọjọ́ra wọn. ní ìmọ̀ màlìkì fi dáhùn lọ́dún dá ọ̀rọ̀ padà fáwọn tí wọ́n ní Esther ọ̀la ni àwọn lè ti jẹ́ ebi lè dé lárúbáwá ni alisti wa wu màlúù lásọ pé èèyàn ìsà wàhálà ṣe màlúù ọ̀dàlú pé èdè lárúbáwá ìsèyálódé tẹ fi ń túntù àtòdìjẹ́ alistiwaawu ma'lum ṣùgbọ́n wali kayfiya majhul bóòlù ọlọ́run ṣe wá wà ń bẹ̀ ìta àmàlù. wàsùálù ánìwù bìdíà kéèyàn wá máa béèrè pé bóòlù ṣe dúró ń bẹ̀ uh-uh, má dàtí ò sílẹ̀. wàlí ìmánu bìí wájú.

wọ́n ti parí ó ń tì pé kọ́ parẹ́ bí wàá fẹ́ ni kéèyàn parẹ́ níwájú wọn ò ní kó wájú àwọn ò ní ọparẹ́ wọ́n jẹ́ rí ọmọ rárá ojú ẹ sọ̀hún ah, ah. parẹ́ ni má jẹ́ rí ọwájú mi má. jẹ́ rí ọwájú mi má. nítorí tó ń béèrè ń ọ̀dà nǹkan lẹ̀. ọ̀dà wà lálẹ́. ní wọ́n wá jì. wọ́n fi sí ọba àlẹ́ àrà òun ni mo dúró sí. níbi wà ń bẹ̀ tọ́bọ́lọ́mù àti náà pé haizu ò sí fọlọ́mù débi kọ́ àmọ́ wádìí pé bóun ló ṣe wà kò sí ń tó kójọ ẹni tí nǹkan bá kójọ lè pé bóun ló ṣe jókòó wulẹ̀ béèrè. orí àlẹ́ àràsí òun lọ́lọ́run

يغشي ṣe النهار يطلبه حثيثا يذهب النور عنها kó lè mú mọ́lẹ̀ ọ̀sán lọ. ọlọ́run ṣe bẹ́ẹ̀ líyà tí mo kẹwà mọ̀lẹ́hàyà ti fi dúnìyẹ ni. tá a bá mú òru wá fún ilé ìtẹ́ tí ń lọ sàn ètò ayé yín ò torí wípé lẹ́yìn. bí sùkúùnì afi àfi òru ṣe kẹ́ẹ̀rí ibi fararọ tẹ́ ti ń dààmú kiri lọ́sàn-án wànàhárù lílí màáṣì á ṣe ọ̀sán níwájẹ níwájẹ kiri ebi lọ́tù róòmù kọ́ kó ti kó ti kó bá a bá gbogbo tẹ́ ń lo gbogbo ayé yín lóru ẹ̀sán sùn ní àsùnwájọ́ ọlọ́run ní mọ́nì ìlà ta lọ lọ́hùn náà tó lè mú ọ̀sán sí tẹ́mi ọlọ́run bá sì ní ẹ máa lo gbogbo ayé yín lọ́sàn-án iṣẹ́ tí o sì sinmi ọlọ́run kọ́mọ́sí bẹ́ẹ̀ o ọlọ́run níta lẹ́ni tí ó bá yín mọ̀rù wá. ọlá mi náà mo ti ṣe fún yín ọlọ́run ní wà ṣàmùsà. wà ṣàmùsà wàlùkọ́mọ̀rà wà nùjú mọ̀mú sọ́kọ̀rọ̀ tí ń bì àmú yìí. Ọlọ́ọ̀ni ní oòrùn èmi mọ́ ẹ lọ́ọ́ fi ti n ti ń bọ̀ lókè lórí sàmáwá ti wà láàrùtì àti fún ẹni bó o ló ṣe wí bí sàmáwá ti wà láàrùtì. alẹ́bí kọ́lá kan sàmá wàdí wàlá àrídọ̀. wàlá àrídì ọwọ́ ayọ halaka náà lọ bá samusa wàlẹ̀ kọ́mar. alẹ́bí kọ́lá kan samusa wàlẹ̀ kọ́mara wà nùjú náà mùsàkà wà síbi àmùjí. fún atibu ah. ọlọ́run ní èmi náà mọ̀ dá oòrùn èmi mọ dóṣùpá èmi mọ dárawọ̀. musakara ti ń bi amúrí. lọ ní musakara ti ń bi amúrí. ó tóbi jù bẹ́ẹ̀ ṣé wọ́n lọ èmi ni mo fẹ́ díẹ̀ lébi tó wà tí ò fi já ẹ̀yìn ìràwọ̀ já ilé fi ń ṣe wù ìràwọ̀ gbọ́dọ̀ já ọlọ́run níbi àfisí kò gbọ́dọ̀ já níjọ́ tá tá a nílò wọn mọ́jọ́ bá já àlìkàmọ́ ọlọ́run ìdá samusu kò wírat. ọlọ́wọ́ wọn kà wárẹ̀ òrùn ẹ̀ kánlẹ̀ kọ́mọ́sí láàyè ẹ̀ máa.

ní gbogbo òkè tọ́gatọ́ga tẹ́ ń rìn oṣù yíra ti yá pé wọ́n rìn lọ ọ̀sán yára wọn àpọ̀n dànù. wà á yí dàn lẹ́ ṣáàrù ọ̀tì láti. ìṣàrù ọ̀tì láti gbogbo àwọn arákùnmí ẹlẹ́rù tí wọ́n rẹ̀ rù kárí tọ́lọ́wọ́ ọ̀tì láti yóò dẹ̀ tí ò mọ́ olólùwò wọn lákùdà. wà ìdálẹ́wò oṣù oṣèwà. gbogbo ẹranko lálá gbogbo ẹ̀ làwọn àfa àwọn tuntun o. wúṣù gbogbo àwọn tí wọ́n lè sòkè dilẹ̀ láyé tí wọ́n láwọn jẹ́ nǹkan ẹ̀dá bá tẹ̀lé ìyá tẹ̀gbé ọlọ́run ní wùsì láti gbogbo yín lákòjọ ẹ̀dẹ̀ ni yẹpẹrẹ wájú àwọn ọlọ́run àmọ́ àtúbẹ̀ ó sì lé gbogbo wùsì láti wùsù gbogbo ẹran tá a máa sá fún nùgbò mm. bí kìnìún ah, bí ẹkùn tá a sá fún wùsì láti gbogbo wọn lákòjọ tẹ́ máa rìn láàrin wọn tẹ́ rìn yẹn báyìí wọn ní oní ẹ̀ka tí wọ́n ṣe. wà idal biharu sujjirat. gbogbo odò lásán pọ̀ asan gbogbo ẹ̀ pọ̀ níjọ́ àlìkè àmọ̀nù láyé ní ọlọ́run lémi ọlọ́run ni mo ṣe ni mo sáàkàrà. sáàkàrà ti ń bì ámúrì yìí. dájú lọ́nù àwọn ọlọ́run la mú wọn dúró pẹ̀láṣẹ mi. aláàlá olúkálùkù wà láàmúrò. ọlọ́ọ̀láwọ̀ ọlọ́run àdá oòrùn òṣùpá ìràwọ̀ àwa ṣe ní musa karati bí amúri àlá làwọn olùkọ́lùkù wà lá amúrù. ọlọ́ọ̀lẹ́mi ọlọ́run làwọn olùkọ́lùkù dídá tá a dá yín. làwọn olùkọ́lùkù. àṣẹ ọ̀dọ̀ èmi ọlọ́run ló ti wá. àlá làwọn olùkọ́lùkù wà lá èmi ọlọ́run ni mo làṣẹ dídá yín wọlé amúrù gbogbo àlámọ̀rí ọ̀ràn yín kẹsẹ̀ dídá nìkan amúrù ń bẹ̀wò ìyẹn ni pé gbogbo ohun tí ẹ̀dá ọ̀dà láyé ọlọ́run lọ́wọ́ èmi ọlọ́run náà lọ́wọ́ à àlámọ̀rí ọ̀ràn yín torí méjì ni amúrù ń jẹ́ tá a bá ní amúrù a máa túmọ̀ ṣáàni. ṣàánù ti ṣàánù lélẹ́yìí kìí ṣe ti àṣẹ amúrù ṣàánì ni tóun bá ti wá jẹ ti ṣàánì òun lá máa tún ní bìmánà òmùrù yàmùrù ọmọ wa ní òmùrù amúrù èyí tí bá ń tún àṣẹ ọ yàmùrù tí ọmọ wa ní àwámírù. ọlọ́ọ̀ni mi ni mo ní wà láàmúrù. gbogbo dídá àti àṣì ọ̀ràn ọlọ́run lọ́dọ̀ èmi ọlọ́run ọ̀dọ̀ mi ló ti wá èmi mo ní. tabarakallahu rabbul alamin. tabarakallahu rabbul mímọ́ ni fẹ́mi pé khaliku àti amuru ti amuru wọn ò jọra wọn. aliku makhaluku ni wàlà amuru kẹlẹ àwọn tàbí wọn jọra wọn khaliku makhaluku wàlà amuru kẹlẹ òun yìí ṣe makhaluku. òun lọ́lọ́run fi nínà má amúrùkú. ìdá àwọn ọ̀dà ṣe àyíyàkú lálàó kún fàyàkú. ẹ ìdá àràádà kálíkù ṣe a màkàlùkù nù àyàkú lálàó kún fàyàkú amúrùkú. sọjẹ kẹlẹm yọọ kẹ pé nǹkan wọn máa bẹ yóò sì máa bẹ èyí ò ní tá a bá ti gbọ́ yé ńlọ́bọ̀rọ̀ àwọn tí wọ́n bá gbà pé alukuraanu ẹ̀dọ̀ ọlọ́ni òun ló bàjẹ́ ọ̀rọ̀ yàtọ̀ fún ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run làlùkuraan kì í ṣe ẹ̀dọ̀ ọlọ́run ọlọ́run lẹ́mi ọlọ́run èmi ni mo ní kálí. aláàlá ó lè kálukú wàlá amúrù tàbá ọ̀tọ̀ lọ rọ̀bùlà tabarakallahu rabbul alamin. ọlọ́ni mi mímọ́ tọ́lá bàbá wá sí mọ́tò wọ́n ti ẹ̀jẹ̀ wípé ìpìlẹ̀ kó pé nǹkan báraka bìmọ́nà takathara wàtàzáyàdà kí nǹkan máa pọ̀ kọ́ máa lé òun lásọ̀pọ̀ báraka olófin wà nínú kọ́ máa mistake èdè lárúbáwá bóyá kéèyàn ó ṣe nǹkan kan lárúbáwá sọ wípé màbúrò mistake ni torí tá a bá pé nǹkan baraka ó yàtọ̀ fún baraka baraka ni nǹkan tí ń ga sí ṣùgbọ́n tá a bá ní baraka ń tọ́ àbáta hmm. ah, tọ́ lọ́ọ̀lẹ̀ náà fi sọ pé hmm. baraka ti lè ibò nígbà arabu mi bá wólu lẹ̀ ah! ṣùgbọ́n tá a bá ní baraka ó ń ga sókè. So tabarakallahu rọ́bùlà ọmọ ìpín tá a bá fẹ́ kíyàn mubarakulawu àní gbé mọ̀bùrú tabaraka tafa alamina baraka ni òun ni kí nǹkan pọ̀ ọba tó jẹ́ pé tẹ̀sán yíyáda khairuhu wakathura an'umuhu òun ni tabaraka. tabaraka lójoojúmọ́ tẹ̀sán yíyáda oore rẹ̀ sàn lékún fún wa ní wákàtúrà ni òun ìdẹ̀ra rẹ̀ ń pọ̀ sí. Rabbul alamin. Rabbul ọba tó dá gbogbo alamina. òun ni khaliku wọn mudabiru umurihim òun lọ dá wọn òun ní yí gbogbo ọ̀ràn wọn padà bó ṣe wù wọ́n wá ní alamina gbogbo ẹ̀dá. álámù ayé gbogbo àgbáyé náà làgbáyé ọlọ́run tún wá mú àgbáyé ó tún wá ní púrà ságbáyé pé méjì ni ọba tọ́dá alamina náà ó làwọn àfọwọ́tàfsírù fi gbà pé alamu pọ̀ nínú ayé tá a wà yìí àwa ní ìsìn álámù lè ń sìn ayé tàwọn èèyàn. ọ̀wà alámùlìjínì àwọn àlìjànú náà ṣe ayé tiẹ̀ alámùlìhàyàwán àwọn ẹranko náà wọ́n ń ṣayé tiẹ̀ lọ bọ́mọ ènìyàn bá kọjá àyè yọ ọmọ gbà náà láyé tiẹ̀ tiẹ̀ bá lọ. alámùlìjàmáàt gbogbo nǹkan tí ọ̀lẹ́mì àná láyé tiẹ̀ wà alámùlìhàṣàràt àwọn kòkòrò àná ṣayé tiẹ̀. ẹni tó wá dá gbogbo ẹ tí ń pàṣẹ náà lọ́lọ́run olóògbé ní rọ́pù yàrá Rabbul alamin. Ud'u rabbakum. Ud'u rabbakum tadarru'an wa khufya. Innahu ẹ máa pe ọba yín àṣẹ ni o. túmọ̀ pé ní tí ọba máa bẹ ọlọ́run tí ọ̀sàdúà ọ̀sẹ̀ ọ̀pàṣẹ ni ọlọ́run ni ẹ máa pè mí. tàtọ́rọ àwọn akófìyà tán. ọlọ́run ni ẹ máa pè mí ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ pè mí ẹ lọ lẹ́kọ̀ọ́. tàtọ́rọ àwọn akófìyà tán. ẹ̀dẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe máa ṣàdúrà o. ẹ̀dẹ́kọ̀ọ́ kan máa wó gbò lásán o. tàdọ́rọ̀ àn ní pẹ̀lú àtọrò ìdílé bẹ máa dílé mi bèmí ni o ẹgbẹ́ kan máa kiri ọlọ́gbẹ́ ọlọ́run sẹ́kìnnì mú mi ìwà ìta ni. ẹgbẹ́ àdóòwà kàrọ́bì kàmá àmọ́rìtà tàdóòwò á. ó ní ó fi pé. fàyídà wa dádì tàyàdì ìbámá dàyàrá àmọ́. tàdọ́rù ni táwa sọ gbogbo arábì ti sọ tó lọ ó ní sanana ladina mi kọ́bùlì kù sunan ojú ọ̀nà àtọ́ ṣáájú yìí ni yóò máa wuyi yóò máa wù yìí máa hó. abiwali kúzà bìlì kúzà ṣibúra bì ṣibúrin bí wọn bá náà wọn bá ń ni wọn máa wú ẹ̀yin bí wọn ṣe pariwo gè nílé nílé tiẹun náà tàdọ́rùwà ọlọ́run ní ẹ máa pè mí. tàdọ́rùwà wà kún fúyà náà. wà kún fúyà àti jẹ́jẹ́. jẹ́jẹ́. wọ́n wà nílé kéńjọ́ kan. kàwákùnmọ́lọ́. àwọn sì ń ṣàdúrà. níbi àwọn wájú náà o nínú tí wọ́n wá tún fi ń ṣe àdúrà ìláyà ìwà. ó sì ń kéńtì náà pàṣán. tó o bá kún mú tàdọ́rùwà. kọ́ ọ bá wa pè ní wà kún fúyà. tó lè máa sọ̀rọ̀ ní òkè odò kébì ó sì máa gbọ́n sàlẹ̀ odò. ẹnu dùn ún náà ló dì mú. ọlọ́run ni ẹ máa pè mí. tàdọ́rù àwọn àkókò yàtá. tàdọ́rù ni mi. àkókò yàtá. kọ́kọ́ jẹ́ lè pàṣẹ fún. Ah. àwọn tì ní ẹni léwu. àwọn ah, náà ni wọ́n wà ń pàṣẹ àwọn mùsùlùmí náà ti àwọn náà ti mú. wọ́n ti ń lò ó. ó nìkan ní. ẹ̀mọ kan ni. Ah. Eh, tàdárùà ni ẹ máa dírẹ̀ bẹ́ẹ̀ mi ni. wàhúfúyà ta. wàhúfúyà ẹ tún wí jẹ́ẹ́jẹ́ ni. jẹ́ẹ́jẹ́ ni o. olùlànà mi sọ pé káyọ̀rù zikiri tẹ́ bá lọ́lọ́hún ṣoore fún ọ níbi ìrántí ọlọ́hún alẹ́ káfíyù kó o lè fìrántí ọlọ́run rẹ pamọ́ ọmọ ṣe jẹ́jẹ́ òun ni kàfíyù wa khairu rísíkì tí wọ́n bá lọ́lọ́run so rásìkì fún ọ tó lóore tó dà má yà kìfì tó bá ti rìn tó jẹ lójúmọ́ tó ọmọ ta tó ọ̀tá gbé kiri olóore ànábì lóore rásìkì nù tó ń rí tó ń jẹ lójúmọ́ òsì ìyún ọ̀run tó tó a olùgbà bá tó ń gbà ìjọba ìlú omi ti dà báńkì gbà látò gbà gan an àsìkò dé. ìdùnnú rọ́bẹ̀ kan tàdọ́rọ̀ àwọn àkófò hmm. iná òòlà yóò hé bòlè mọ́ ọ̀tá dé. ọlọ́ni ẹ máa pè mí tàdọ́rọ̀ àwọn àkófò yàtá iná òòlà yóò hé bòlè mọ́ ọ̀tá dé. ètò tẹ̀lé ká jálẹ̀. wàlá. العين بعد إصلاحها ọlọ́run ẹ má balẹ̀ mi jẹ́ kiri mọ́. بعد إصلاحها agbada bí àyà tí ń náà ò ṣàlà. بعد إصلاحها lẹ́yìn táwọn ọlọ́run ti túnlẹ̀ sí. وادعوه ni ẹ má. ẹ̀mí súnmọ́ gbogbo ẹ̀ tí bá ń ṣe dáadáa ọlọmọsálá ẹ̀sìn alẹ́ ní tí ọmọ náà alhamdulillahi rabbil alamin. wàyà bá òun ní ìbímọ ìdọ̀tí wà kọ́ọ̀lì wàyà ń bá òun kúlà mùsùlùmí wà rọ́wí wákàtí bàwù wà nẹ́ẹ̀tì wà ó bìsàmù wàyà.